ìjọsẹ̀ ti rí náà òórùn abẹ́rẹ́ nǹkan mẹ́wàá àwọn tọ́lítọ́lì lẹ̀ lè bi léèrè tó ṣe pé gbó ìbùsùn wọn àkàràwọn fún mi lọ bí ẹ bá gbé mú bẹ́ẹ̀ gbà mí ìyẹn lè sin wákàtí kan tó àwọn nǹkan méjì yẹn wọ́n ń pè ní kíni nínú ṣẹ̀ríà ànàjà sátú àlùmọ̀gàlàwọ̀. bákan náà nabi sallallahu alaihi wasallam wọn kọ̀ fún wa láti máa fọwọ́ tún tábà pé kí ni ọwọ́ tó fi jẹun wọ́n á jẹ́ kí ló fi ń tábà ó sì dájú pé àwọn tí bá ti ń fọwọ́ sí jẹun ọwọ́ tún ni wọ́n máa fi tábà ẹni tí ń fọwọ́ sí tí fi ń bu àmàlà tí fi ń gbé sẹ́nu ó dájú pé ọwọ́ ni wọ́n fi máa tábà toró náà ò ní fẹ́ mú ọwọ́ sí yẹn. kó tún jẹ́ pé ní òfin tábà sẹ́mi pé ní òtún mú lọ ẹnu nǹkan rẹ̀ dorí kodò nù ọ̀rọ̀ rẹ̀ dàrú ti wá rú torí di ẹlẹ́yìn lu ọwọ́ òsì kó bẹ̀rẹ̀ sí ní kọ́ra rẹ̀ lọ́wọ́ ọ̀tún lò fún àwọn nǹkan fún ẹ̀gbìn kù là ń àti lọ́ba ara rẹ̀ onye ó ní àwọn mami òun mọ́mí òun oúnjẹ wọ̀ lọ́ba rẹ̀ jẹ́ wọ́n máa fọwọ́ sí kọ́ńdọ̀rọ̀ kọ̀wé use your right hand pé ah no i'm used to the left gbogbooro kọ́ra rẹ̀ kọ́mọ́bà ti torí délé ẹja kọ́ra wa níjọ́ dáa bó ti ṣe kọ́ra rẹ lọ́wọ́ sí máa lò pẹ̀lú ògbó ọlọ́run wàá ríra rẹ kọ́ lọ́wọ́ tún máa lò torí kọ́ ọmọ bàjẹ́ pé ọwọ́ sí lọ́mọ á lò fún tí a máa lọ́wọ́ ọ̀tún fún tọ́mọ á lọ́wọ́ ọ̀tún fún tá a máa lo ọwọ́ sí fún. bákan náà Nabi sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fún wa láti fi òkúta tó kéré sí mẹ́ta káfíńdì bẹ́ẹ̀ náà ni pépà tó bá gbé lọ fẹ́ lò kò gbọ́dọ̀ kéré sí mẹ́ta tó bá wá jẹ́ kókúta téèyàn rí òkúta kan ní abigun mẹ́ta sálẹ̀ lo igun kọ̀ọ̀kan kó dípò òkúta kọ̀ọ̀kan bí kò sí tó burú mbẹ́. alimami ibn Qudama rahimahullah nínú tírà àwọn al-Mughni wọ́n ní ẹnìkan ò tiẹ̀ ní tako pélé yìí tọ́ àfẹnusí ọba nífẹ̀ẹ́ òkúta kan ó nígun mẹ́ta igun kọ̀ọ̀kan ó dípò òkúta kọ̀ọ̀kan kò sí tó burú mẹ́ ṣùgbọ́n wàá wá mọ bó ṣe dì í mú tó bá ti fagbọn bí inú gbẹ gbígbẹ òun ṣe ní yí ọ lọ́wọ́ tó fi lọ agbọn kejì bí òun ṣe ní yí ọ lọ́wọ́ tó fi lọ agbọn kẹta a gbọ́dọ̀ lo ń tó kéré tó kùtà mẹ́ta ṣé ń tọ́ka sí pa lè lò jù bẹ́ẹ̀ lọ ni ọgbọ́dọ̀ kéré sí kò túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ lò jù bẹ́ẹ̀ lọ torí ẹ̀ làwọn olùmọ̀ á sọ pé kò sí tó burú tí mẹ́ta ọ̀bá jẹ́ kí ibi tó nù ọ́ o lè lójú mẹ́ta lọ wàlàkín nẹ́kẹ̀tẹ́ kẹfù àlẹ́ wẹ́tẹ̀rẹ̀ tí mẹ́ta ọ̀bá tó wàá fi fún ṣùgbọ́n gbogbo ibi tó ọmọ dúró sí yọ ọmọ jẹ́ nọ́mbà tí ò ṣe pín fún méjì mẹ́ta ọ̀tó ajẹ́kọ̀ọ́dì kínú márùn márùn ọ̀tó méjì ọ̀tó tọ́ ọlọ́run lọ́mọ rúgbẹ́sẹ̀ ẹ̀ wáyà ń yóò jẹ pé mẹ́ta tọ àwọn olùmọ̀ wa sọ pé ẹ má pé mẹ́ta àkàrà kùmù lọ bí ìbá ń yàgbẹ́ ìtọ́ máa tún máa jáde wọ́n sì ní ẹ gbọ́dọ̀ nù dí pẹ̀lú òkúta tó kéré sí mẹ́ta ṣé mẹ́ta náà láàfin nù tọ̀ mẹ́ta náà láàfin nù gbẹ̀yìn ẹ má gbàgbé tó bá jẹ́ kó náà láàfin nù tọ̀ kọ̀dá tí pápọ̀ bí sáà finú tọ̀ náà láti fi ṣe kínú láti nù pẹ́. n ò sì sọ pé ká lo mẹ́fà mẹ́ta fún tọ̀ mẹ́ta fún gbẹ̀. turẹ̀ ni alimami Shawkani rahimahullah ìnùtúrọ̀ àwọn nínú Awtar àwọn ní burú sábà lo mẹ́fà ọ̀dà mẹ́ta fún tọ̀ mẹ́ta fún gbẹ̀. sábà wá rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmáàmù Ibn Qudama tá a bá rúkúta kan abigun mẹ́fà alogun mẹ́ta fún tọ̀ àwọn alogun mẹ́ta fún gbẹ̀ tó burú àbí òburú òburú òkúta ẹyọ kan ó ní orígun mẹ́fà àwọn alórígun mẹ́ta lára rẹ̀ láti nù tọ̀ alórígun mẹ́ta yòókù láti nù gbẹ̀ tó burú òburú eléyìí jẹ́ ti ní tá a máa fi tí àbá wa tá a bá lò kúta ńkọ tá a lè lo nǹkan míì kò sí tó burú mẹ torí ìparí àdéhìsì yìí anábì sallallahu alaihi wasallam ní àgbọ́dọ̀ fi gbé ẹran nù dí àgbọ́dọ̀ tún fi gbé ẹran nù dí ó túmọ̀ sí pé tí ìbá ti ṣe bẹ́ẹ̀ tí èsì sòkúta lè lò lópin ìgbà tí ò bá ti jẹ́ ní ti ń yọ tí ò ní nùgbẹ́ lópin ìgbà tí ò bá ti jẹ́ ní tán korúkọ ọlọ́run ọba ti lára lópin ìgbà tí o bá sì jẹ́ ní tí ó ṣe wá léṣe kò gbọ́dọ̀ jẹ́ ní tí ń yọ̀ kò sì gbọ́dọ̀ jẹ́ ní tó yí ayé débi pé tó bá fi nùdí rẹ̀ yóò sì bọ́ ọ́nì tòyọ́ jẹ́ ní tó ṣe pé kò ní ṣe wá léṣe. lọ́dọ̀ àwọn Zahiri yẹn àwọn oníṣẹ́ ìbá ti sòkúta gbogbo nǹkan mi tó bá fi nùdí kò mú tẹ̀wọ̀n pé náà lọ́tọ́ sí wọn gẹ́gẹ́ bí Zahiri yẹn ìpè ọgbọ́dọ̀ jókòó tààrà ni wàhálà huwa al-yaqu bi zahiriyyatihim. tọ́ eléyìí túmọ̀ sí pé Islam kò fẹ́ ọ̀gùn ṣùgbọ́n akramakumullah báwo lẹ ti ṣe lè fi òkúta fi nùdí àbí kẹ́ fi pépà fi nùdí àbí kẹ́ pàkísà nùdí kígbe ọmọ ṣẹ́kù lójú ibi tígbẹ̀ ti jáde yóò ṣòro yóò ṣòro tìgbẹ́ ọ̀sẹ̀kù lójú bí tó ti sẹ́kù lójú bí tìgbẹ́ ti jáde yẹn àwọn olùmọ̀ sọ pé tìgbẹ́ bá sẹ́kù lójú bí tìgbẹ́ ti jáde ọlọ́run sàmójú kúrò fún wa parí tí ó bá ti kọjá ibi tìgbẹ́ ti jáde tó bá wá tayọ ibi tìgbẹ́ ti jáde òkúta ò lè fọmọ o bí kọjá pé ìgbẹ́ ti yẹn su ìgbẹ́ ti ń fọ́nká ni wọ́n á fọ́nká sí gbogbo òdì rẹ̀ ọwọ́ bí tí gbégbá jáde yẹn lòkúta ràn àyè yòókù ńkọ́ ọgbọ́dọ̀ fomi sékìní ọgbọ́dọ̀ fomi fọ̀ tó o bá fomi fọ̀ ìdọ̀tí ń lára rẹ̀ ìgbín ń lára rẹ̀. anabi sallallahu fi gbẹ ẹran nù dí gbẹ ti gbẹ. bẹ́ẹ̀bi àdìsí Salman yìí náà nínú rìwáyà kan anabi ní kó lọ sa òkúta mẹ́ta wa ó wá sa òkúta mẹ́ta ìgbẹ́ran kan wọ́n sọ gbẹ́ran nù wọ́n ní kó lọ mú òkúta míwà wọ́n gbọ́dọ̀ fi gbẹ́ran nù dín awọ azmin ó sì gbọ́dọ̀ fi egun nù dín nítorí pé gbẹ́ran àti egungun nǹkan èlò ni fáwọn àlìjọ̀nù eegun níjọ́ tí àwọn àlìjọ̀nù wọn wá bá nàbì sallallahu alaihi wa alihi wasallam tí wọn láwọn tẹ́tí nínú tí wọn tọrọ lọ́dọ̀ ànàbì sallallahu alaihi wasallam oníkíkà àwọn àjọ rẹ̀ ọmọ máa fi eegun nòdì torí pé oúnjẹ àwọn ni wọ́n sì má máa fi gbé ẹran àwọn ẹran àwọn ni subhanallah àwọn alágùtàn àwọn ẹran tí wàá jẹ kókó àwọn ẹran tí àwọn àlìjánu kí ni wọ́n ń jẹ ìgbẹ́ ẹran tí wà. tọ anabi sallallahu alaihi wa alihi wasallam wọ́n ti léèwọ̀ fún wa láti máa fi egungun nù dé torí wọ́n sọ pé zaadu ikhwanina minal jinni ohun ìpèsè tiwọn nù oúnjẹ tiwọn nù. àwọn àlùjẹ̀nù. ìgbé àwọn ẹran tiwa kú mọ́ olóúnjẹ àwọn ẹran tiwa. tọ́wọ́ á dà kọjá pé ní táwọn ọjẹ làwọn ti fi dọ̀dí àfìgbẹ́ sí táwọn ẹran wọn jẹ làwọn fi nùdí làfìgbẹ́ yìí sọ́dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ torí di eléyìí fi gún nìkan sílẹ̀ ìtumọ̀ sí pé ká má máa jẹ egun ká máa sọ́nù lódindi máa jẹ egun rẹ bíi bisikíìtì kò burú àwọn àlejò nínú orí tí wọ́n jẹ. torí di eléyìí báwo wá ni egungun ò ti ṣe jẹ báwo wá ni ìgbẹ́ ẹran ti wá ló ti ṣe jẹ oúnjẹ fún àwọn nǹkan ọ̀sìn ìtàwọn àlejò nínú. ìgbà tí anabi sallallahu alaihi wa sallam tí wọ́n mú ìgbẹ́ ẹran wá fún pé kó fi nù dí tànàbí kọ́ tó nífẹ̀ẹ́ innahu rikson bìmọ̀nà pé ni ìdọ̀tí ni ìdọ̀tí ni ó ló sì jẹ́ dọ̀tí fáwa tí ó sì jẹ́ oúnjẹ fáwọn ìdọ̀tí ni lọ́dọ̀ tẹ ẹran àwọn àlìjẹ̀nu gẹ́gẹ́ bí ẹran fáwọn àlìjẹ̀nu oúnjẹ ni àbí èso oúnjẹ ni sọ eléyìí túmọ̀ sí wípé hadith yìí ń tọ́ka sí ká kọjú sí àlùkébìlà ká sì má kọ̀yìn sí wọn ya jùlọ àwọn tí máa lọ yàgbẹ́ ní pápá àwọn tí máa fẹ́ tọ̀ lóde gbàǹsàsà ẹ máa kíyèsí wa. ẹ má kọjú sí i ẹ má kọ̀yìn sí i nígbà tẹ́ bá fẹ́ sọ abẹ́fẹ́ yàgbẹ́ ẹ má sì máa lu ọwọ́ ọ̀tún yín láti fi tábà ọwọ́ òsì yín ni kẹ́ ẹ máa fi tábà bẹ́ẹ̀ bá wá lo òkúta tàbí ń fara pẹ́ láti fi nù dí tàbí láti fi nù tọ̀ ntẹ́ lò ọ̀gbọ́dọ̀ kéré sí mẹ́ta ẹ̀ máa fi ìgbẹ́ ẹran ẹ̀ gbọ́dọ̀ máa fi nù dí. torí pé oúnjẹ àwọn ẹran àwọn àlùjànnú ni ẹ sì gbọ́dọ̀ máa fi egungun fi nùdí nítorí pé oúnjẹ àwọn àlùjànnú ni ọlọ́wọ́n la ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó fún wa ní tó péye nínú ẹ̀sìn wa kọ́ràn wa lọ lórí àti máa fi tá أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Ẹni ọ̀tún lára pípé ẹ̀ bá lò yẹ látara ìkórìíra tó rí ní bóyá tó ní ìpàdé wọn á mú pípà lọ ẹ̀fà tó lómi tó náà ti lómi yẹn. alhamdulilayi ẹni tí ó gbomi lọ láti fi tábà tó àwọn òkú mi ò ní tó ń tábà ṣé olùkọ́kọ́ lòkúta náà. kó tó di kó lómi kó tó burú mbẹ ó tilẹ̀ jẹ́ pé ẹ̀gbà ọ̀rọ̀ tí wọ́n gbé wá nípa yíyìn tọ́nà yin àwọn àìlẹ̀ kóbà àwọn ará kùbá púpọ̀ dá lórí kí wọ́n máa ń fòkúta nù di kó fẹsẹ̀ rìn nítorí ó tọ́ka sí finish nítorí kọ́ tábà bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe tí o bá sómi pípa kòkúta o omi ń bẹ ọtọ́ náà òfin ṣẹ̀rí àkókò kòkúta àbí toilet paper nùdí o tuntun ọwọ́ ọ̀gbẹ́ tó sẹ́kù lójú bí tìgbẹ́ ti ń ọ̀nà ti á fọ́ àwọn ti mọ̀ ìpín sẹ́yìn bá fomi tábà náà kìí ṣe dandan pé kígbẹ́ má tún sí ilé ìjẹ́bù sì jẹ́ látàrí kó omi tó ọ̀rọ̀ sára ti pọ̀ jù yóò máa rìn tó lè tún fi nǹkan nu omi yẹn àkọ́kọ́ òfin ẹ̀sìn Islam dá lórí pé àgbọ́dọ̀ lomi lòkulò torí pé afẹsẹ máa rà torí ojú kòkòrò kígbẹ òórùn rẹ̀ ọmọṣẹkù lára rẹ̀ kọ̀ọ̀kan á máa rọ mi sára láàárọ̀ jù ọ̀tà kò fi ọ lọ ìwọ̀nba ó lomi níwọ̀ntúnwọ̀nsì àwa ní lomi débi wípé tàbá tí wàá wọ pátá wa wọ sùkùtù wa gbogbo ẹ ní ọmọ arin bí gbàtà sọ ara rárá ìwọ̀ntúnwọ̀nsì tàbá lo míwọ̀ntúnwọ̀nsì tí omi sì ń kan lára wa tá a fẹ́ kí sùkùtù wọrin òbúrú káfí ń kàn náà àlè. abárẹ́nì kíkíra lọ́nà ìkúgbé ó ṣe ka àti kankan fún àwọn tó lè wọ́n á ń mú owó ọlọ́ọ̀bá ẹ̀bẹ̀ ṣé òun ṣe é ṣubú. ẹlẹ́kẹ̀sí pé bí àwọn kan wà àwọn ẹ̀yẹ kan wà tó ṣe àti kọ́ọ̀kù ni wọ́n máa méjì ó ṣe tó tó ṣe fẹ́ afẹ́ra wọn ni. àwọn kò gbọ́sí gbà yẹn ni wọ́n bímọ. ètò ìmọ̀ tí wọ́n wọ́n ṣe àtìmẹ́sì àtìmẹ́sì sọ alhamdulilayi ìyẹn ka ọ̀rọ̀ àbí àdìsá nàbì muhammed sallallahu alaihi wa sallam ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ wọ ilé gbẹ̀sẹ̀ àbáyé tó ti ń tọ̀ tí máa ń ronú nípa àyà tó kà ọ́ àbí àdìsí tó kà yẹn nílé ìgbé àbílẹ̀ ìtọ̀ yẹn sóború kó sí tó ború lókùngbà tí ò bá ti sọ̀rọ̀. إن الله تجاوز لي عن أمتي ما حدثت به نفسها ما لم تعمل àwọn tẹtẹkẹlẹ bẹ́ẹ̀ náà nàbì sọlá àdìsẹlẹ sọ Ọlọ́run bá sàmójú kúrò fún jọ lórí tí wọn fọkàn wọn rò lópin ìgbà tí wọn bá ti fi ṣe wa o tí wọn bá ti fi sọ̀rọ̀ jáde kò síbi tí èèyàn lè wà láyé tí ò ní ronú tó bá ti kófin ṣẹ̀ríà nítorí mú wá ni pé tó bá wọlé ìgbé ọ̀gbọ́dọ̀ ronú kankan lakana taklifan bima la yuta wa laysa fi ṣẹ̀ríà taklifan bima la yuta kò bá jẹ́ pé wọ́n fẹ́ lantéèyàn lè ṣe bọ̀yàn lọ́rùn kò sì sí kankan tọ́lọ̀ nípa ti ìtàlẹ̀ sí. èèyàn méjì wọ́n bímọ gbọ́nà zina wọ́n á fẹ́ kú mọ́ sọ yẹ kéèyàn lọ ọbẹ̀ kó lọ yẹ wọn sí kéèyàn lọ yẹ wọn sí pé kíni pé ẹ káàrí tẹ̀sí zina láì sọ́dọ̀ abẹ́. kúkú lọ yẹ tani sí kálukọ fọmù rẹ wọn bi mami màmí tọtọ tọ́tọ́ òfurufú yẹ wọn si. nítorí pé ọlọ́run ọba wa pa wá lẹ́sẹ̀ láti máa ran ara lórí àti lori ati lórí àti páyà fún wa láti tí máa wọn lórí àti jẹ́ ẹni tó ṣe é pé yọ tako jẹ yọ ta ẹnu àlẹ wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. mọ́tò máa pín yẹn wọ́n á jẹun without detail pé ọmọ tá a bí látàrí zina ń la fẹ́ ṣe wọlé mà á ṣe máa sọ details lónìí lọ sọmọ pé wọ́n ọmọ fún ọba sọ details ọmọ àmọ́ tó bá sọ details ò ní lọ. nítorí kí ọmọ bàjẹ́ kó ràn án lọ lórí bàbá tí wọ́n ń kó mọ ọmọ rẹ̀ tọmọ ọmọ bí gbọ́nà zìnà bàbá eléyìí bàbá aláìlérò nìyẹn o ọmọ tí wọ́n bí gbọ́nà zìnà tẹ̀ wọ́n ń kó aláìlérò nìyẹn lọ́pọ̀lọpọ̀ ọgbà míì àwọn bàbá àtàwọn mọ̀mọ́ yẹn àdáhùn lọ́ọ̀ wọn àwọn gan-an bàjẹ́ àwọn gangan ní ràbàjẹ́ lọ. ọlọ́run ṣe ẹnìkan rọ́mọ yín ó wọ fẹ̀fẹ̀ wọ́n sì wáá pọn yín lé wọ́n yẹ yín sí wọ́n yọjú wọ́n máa yín wà wọ́n á fẹ́. Ah, tí nìkẹ́rọ ti wá sí nípa ọmọ tí ó lòun fẹ́ẹ́ fẹ́ ọmọ yín bolo ti wá ṣé ọmọ rẹ ni ṣé ìyá dáadáa ni ṣé mùsùlùmí ni ṣé mójútó ẹ̀sìn ah, kẹ́sì dájọ́ tẹ́ẹ̀fọ́ ọmọ fún un kọ́ máa mú ìyàwó rẹ̀ lọ. ọkàn yín lẹ́nu kẹ́yìn náà ti pọnra yín lé ìgbà náà wọ́n sí àwọn kan tó ṣe pé má anzala so rán àwọn òbí yẹn wọ́n wàá ràn bàjẹ́ lọ́wọ́ wọ́n pọn yín lé na ọmọ fún wọn lọ́nà ẹ á ní fi fún wọn lọ́nà ẹ mọ̀ á lé àwọn tó bá ti pín tó ṣẹlẹ̀ ní wípé ọmọkùnrin tó wá bá yín ti ń pa yín létí yín ayé sí yín oyún ló bá kìbọ̀ ọmọ yín ń kùn ẹ̀yin náà máa wá sáfa kẹ́ ẹ̀ máa bẹ̀bẹ̀ kẹ́ ẹ̀ máa rẹ́ni sí tẹ́ ẹ̀ ní mọ̀gbà tẹ́ ti kàfà jàn tẹ́ ẹ̀ fi dẹ́nugun wọ́n tún ló ti lọ ẹnugun ní subhanallah nígbà tí wọ́n wá wà àpọ́nlé gánà làwọn kọ̀ǹdíṣọ̀n òfò kan yóò máa kọlu ra pé ọ̀dọ̀ balẹ̀ ó kúnlẹ̀ abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ tọ́ba yẹ kó kóyún bọ́ máa ń kún ni bàbá ń ṣetán láti dọ̀bálẹ̀ ìyá ń ṣetán láti kúnlẹ̀ a'udhu billah kí ló dé táwọn èsì nǹkan tiwa ńlá lẹ́yẹ̀ tó ṣe pé tí ọba ti di lálẹ́ tẹ̀ àìgbọ́n torí de eléyìí ẹ ran àwọn ọmọ ẹyin lọ́wọ́ ẹ má tì wọ́n lọ sí ìdìbò sí ra ọ̀pọ̀lọpọ̀ bàbá màmá mi nígbà táwọn kọ̀ǹdíṣàn yẹn táwọn ọmọ ọba lè pè é bó ti kọlu ra wọn nu bí bàbá doyún ẹ̀yin náà lẹ́ẹ̀ máa bẹ̀bẹ̀ ká ìgbà míì náà o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọkùnrin náà àtàwọn ọmọbìnrin lọ dára tí wọ́n fi ń bímọ zìnà bí ètò ọlọ́lọ́ tọrọ ìyàwó ọlọ́fíra rẹ̀ hàn mọ́ lẹ́kọ̀ọ́ ti ń gbé wọ́n ní kò nílé ẹ̀wọ̀n lọ́wọ́ tí ò níbi jí ń sùn kìí ṣe nǹkan ìyàlẹ́nu lélẹ́yìn ti mọ́ra rẹ o ó sì wọn lọ ńlọ yọjú lé bàbá àyàwó òun rọmọ yóò wò ah! bàbá sì sọ pé kòkúrú àwọn òbínú sí i wáyá bẹ́ẹ̀ bá fẹ́ ra yín àbínú sí i ike ń jọyọ̀ ń lẹ́yìn. bàbá tí wọ́n sì wá yọjú sí àwọn èèyàn tí wọ́n náà wà ń kalẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní yí ọpọlọ ọmọbìnrin pé akutu ti pé torí kéńjọ yẹn ìsí ẹ òun wà bẹ́ẹ̀ ọ̀dádì rẹ̀ wà bẹ́ẹ̀ àwọn èèyàn tún jẹ́rìí sí i tó kò sí tó sẹ́kù ẹ̀ lákòókò akutu torí ìyá ìgbà míì ọ̀ ẹ̀ká pààyàn lọ sẹ́mi kọ́ bàbá bàbá ń gbà mí wọ́n gbẹ́sì yẹn ilẹ̀ ń tì wọ́n lu nǹkan mí gbà mí. wọ́n mọ̀ wá yín ọ̀rọ̀ nítorí kó lè bá a bá bùkátà rẹ̀ mu torí ara rẹ̀ ó ti wí gbàdo ń wọn wá ń wá gbogbo ọ̀nà tí ó fi tó ọmọbìnrin ti pé tún lọ ìdánilẹ́kọ̀ọ́ kan lẹ́kọ̀ọ́ tún fi lẹ́nu náà pé máa ah, dá kíní kan náà wa nígbà tó ti da orí ọmọbìnrin rú wá ń yọ wá ń bá a sùn nílé wọn náà bá ń sọ òun ò nílé torí ní ìtumọ̀ ẹ̀sẹ̀ jẹ́ àwọn náà nílò tí ìbá ti pọ̀ dáràn lọ́mọbìnrin náà gẹ́gẹ́ bọ́ ọmọkùnrin ti ṣe jọ́ dáràn sẹ́mi kú tiẹ̀ kó nù wájú ẹ̀dá kò bó ti ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ ní ṣé ákùdù ti pé àbí òkè pé ìyẹn máa béèrè kí ló dé tẹ̀ wá béèrè ní ìsìngbà tí nǹkan dárò bàbá wa ròyìn bá kété pé àfi ọ̀fun wọn wá yọjú pé ká mọ̀ ẹ́ nì níjọ́ sẹ́lẹ̀ òjò bá ń lọ ńjọ́ yẹn so bóòlù tí wàá bóòlù tí wàá gbé wá ẹni tí ẹ àti ìsòyìn pọ̀ so ní ìsinyìí báyìí níbo lẹ tí wàá sì ranù ilé àwọn náà nì á lórí búrọ́dù nílé lẹ́nu kan wọ́n lé ọmọ jáde lé nìyí àwọn wa ní dandan kọ́ lọ sẹ́yìn tóra àwọn òfin fún àbúrọ́dà náà ń ò rí lẹ̀ ò sì rí sámà náà ti pa. ìdàgbérò àwọn eléyìí náà àwọn òbí láì mi ṣètò ọ̀nà ẹ̀ka páyọ̀ náà ó sì dàbí ìgbà tó ti pé àwọn gbólóhùn tẹ́ máa ń lò nígbà tí ń tọ́ka sí fáwọn ẹ̀tọ́ lẹ́sìn tẹ́ bá pera ẹni búrọ́dà and sister sister pé ètò ti di ẹ̀sìn mú àbí bẹ́ẹ̀ kọ́ ni brother náà kápá ọ̀dọ̀ sọdọpọ òun náà ní sàrà sọdọpọ. تستلزم الفاقة والحاجة الصدقة تلازم الحاجة والفاقة ترى إمام pẹ̀lú àìní àti bùkátà mo ṣe sàrà fún yẹn ó túmọ̀ sí pé ẹni tó gba sàrà yẹn kò ní ó sì ní bùkátà. wàhíyà min a amuwali nà sàrà yẹn nù dọ̀tí owó àwọn èèyàn yọ sàrà ti sàrà ìdọ̀tí owó rẹ nù ọ̀n fọwọ́ rẹ máa nì sọ ẹni táwọn afùn òun ò ní fẹ́ gbà àfikọ́jẹ́ fún ní ó ti jà láyìn sẹ́ńtọ́ wa sàrà tí àmọ́ ṣe ń tọ́ da nífẹ̀ẹ́ ni tí ó gbà ṣe ń tọ́ da ọ torí dọ̀tí owó àwọn èèyàn tó ṣe pé àyè fi lọ ẹnìkan àfẹni tí ò bá ní tó sì ní bùkátà ẹnìkan wá fi pọpọ́ọ̀pù wá fún ọ ní sàrà ni ó ti ti da mẹ́ta ẹnu gbogbo àwọn ẹni ọjọ́ yìí ó túbọ̀ sí pé fáwọn ọ̀jẹ̀ pẹ̀lú rẹ ajá ti dọ̀la tó wọ́n wá sọ̀rọ̀ pé à ah, ẹ ti kó mẹ́ta ló ká after all ẹ pọpọ pé lónìí. asùnà ẹ̀kọ́ tó ti ọlọ́jú nígbà tó ti di ọtún mọ̀ sí kíkà háìdì wọ̀ kíkà fàfà. àìní ń bẹ pẹ̀lú rẹ bùkátà ó sì jẹ́ ọgbádùn. sòṣùgbọ́n hadiya òhun ẹ̀bùn láti tẹ̀símù háìdì wọ̀ lẹ́ fàfà. kò ní í ṣe pẹ̀lú pé mo ní bùkátà àbí nì. torí wọ́n á máa pọ̀ ẹni tó lówó lẹ́bùn wọ́n mọ bu ẹni tó lọ́lá lẹ́bùn ó lè lọ rí gọ́vnà nísìnyí kó gun lẹ́bùn yóò sì tún gbà ìgbà tí wọ́n bá tún jáde wọ́n tún wá bùn ọ̀n times twenty tí wọ́n bùn tẹ́lẹ̀ yẹn wọ́n ń pè lẹ́bùn ṣùgbọ́n ògùn yẹn lẹ́bùn yóò ti kó nífẹ̀ẹ́ rẹ̀ àdàbí sọlọ lọ́wọ́ àdìwà àdìwà sọlọ lọ́wọ́ sọ pé tàhádọ́ tàhá ẹ máa bùnra yín lẹ́bùn kéékèèké ẹ̀bùn yẹn lẹ́bùn kó nífẹ̀ẹ́ ń ẹ̀bùn ayé lẹ́bùn tí wọ́n bá bùn níwèé yìí nìsín kó tó lọ ìwọ náà ìbúwẹ́ bá jẹ́ fìlà lọ bá ní ìwọ náà gbà fìlà sọ pé nígbà tí a máa ń exchange kí ni ọ wà ìfẹ́ àwọn tó yàtọ̀ àti ibìkan ló ti wá kọ̀ wá láti ibìkejì ẹgbà ẹ̀bùn ni wọ́n ti gbà ẹ ṣe gan ẹ ní dúró ta ni mi. gbogbo tó bá kejì ó túmọ̀ sí pé yọ̀mọ̀ wá wò pé ókè òwúrọ̀ rí mi. Sàádẹ́wò dàhám gbàtí wọ́n fún fóònù ọ̀tọ̀kọ̀ yóò dé kí ẹni fi ara yẹn. Eléyìí náà ń pè ní Adéyà. Ìbùnyàn lẹ́bùn túmọ̀ sí pé yòó. Àmọ́ fífún yẹn sára túmọ̀ sí pé yòó torí ẹ ló ti jẹ́ pé ìwọ ní fáànù ìṣòro àtẹnà láti jẹ tààrà ìwọ ní fún gbogbo aráàlú rẹ láti gbà tààrà

eléyà ni yorùbá tó torí di eléyìí gbogbooru kọ para láti má fọwọ́ kan bẹ̀rẹ̀ náà. Ṣé ó lẹ́tọ̀ọ́ láti jẹ́ pé káwọn akíyàn? Àwọn kẹsàn ẹ lọ kí sí ń jà máa bọ̀ mí. tó bá jẹ́ pé níjẹ̀mú bí níjẹ̀mú ẹ̀ tó jẹ́ báwọn ìlú àwọn ìlú kí n bí alẹ́. kìí sílẹ̀ máa mú wọ́n ti ti wọ́n ti permanent ẹ̀ aago méjì ni tí aago méjì yẹn bá lọ ẹnìkan ò ní wá. kò burú ẹ kí jẹ̀mú ẹ̀. Àríkù sí. Nípa mi máa kọ́ ní kíkí bí a ṣe ń ṣàlàyé. àwọn tó ń ṣe àwọn ẹgbẹ́ wa sọ̀kà lọ́nà bí wọ́n fẹ́ sọ fẹ́ yá ìṣẹ́ wọn lè sáré ní kéèkì. inṣàlá yóò sáré lókè ìtumọ̀ àdéhùn náà kọ́ ó mú gbẹ mọ́ra ó mú tọ̀ mọ́ra ló fi béèrè ẹ̀dá gbogbo la kí fúláwà bíi náà rí. ẹ wo bo lòrùn ti ń yọ ẹ wo ní east ẹ má kọjú sí east ẹ sì má kọjú sí west.

owó ìgbà wa tó ti ṣẹlẹ̀ ní nígbà ọba ṣẹlẹ̀ kó bẹ ìjọ àwọn oníjọ ṣẹlẹ̀ sí wa. Now, àmì sanabi sọlá ìgbà tá a mọ̀ ní ìgbà táwọn mọ̀ wípé àmì jíjá ànábì tó wà lẹ́yìn ànábì sọ̀rọ̀ bá àríwá àṣọ kò ń tẹ́yìn tí láti ìgbà náà ti bí ànábì tàbí lẹ́yìn ìgbà tó dá ànábì ọlọ́run ọ̀bẹ wa ká wáàdì àmọ́ ìgbà tá a tó mọ̀ pé bẹ́ẹ̀bẹ́ẹ̀ èèyàn náà ti ti tó tí báwọn àgbàgbọ́ àbágbàgbọ́ torí pé tá a bá gbàgbọ́ la lè máa gbé ta lọ́ọ̀yà sílẹ̀ sí ìsílẹ̀ ìgbà tí ẹ náà àgbà so wọn bá bímọ báyìí lẹ́yìn ọ̀rọ̀ yìí lọ́lọ́run fi sí almuhim khatamu nubuwa ń bẹ ní ara anabi sallallahu alaihi wasallam tó bá gbé kébèrè ló bí wa èsì tá a kọ fún ọ̀tọ̀ náà àìkú kọ́kọ́ gbàgbọ́ pa nàbí tó yé wa àtúrò pé àmì rẹ̀ ń fọ́rọ̀ ọ́n ánil ìmánì bí nubuwwati náà bí ẹjọ́ sọ pé wọn sùrọ̀tù kìnnì kan tẹ̀fẹ̀rẹ̀ sọ bí wọn a ah, tó fi gba fúlàní ẹ̀ gbọ́ tó yé wa àkọ́kọ́ gbàgbọ́ náà kó tó mú súra o nà. ṣé ó ṣe ọlọ́run ẹni tí ọwọ́ òsè ń dùn wọ́n ń páyà pé kí nǹkan má dà tó ń lára tó bá lọ àwọn bíìrì tẹ́ ẹ bíìrì gbàgbọ́. kò sí àtọ̀ láàrin béèrè rẹ àti ṣe tó lò láti bẹ̀. kòkòrò àwọn béèrè rẹ yẹn dáhùn rẹ bẹ náà ká burú kankan. tí ti ń béèrè àwọn béèrè bá ara ìdá tó ṣe ṣe kí nǹkan kó séèyàn. ìdí èyí tó bí ẹ̀sọ́ máa ẹ ẹ tí ẹ̀ bá lọlé tó ń bẹ́ nìkan lórí anábìlà pọ̀ o si lọ ilé ọbẹ̀ nìkan lórí ìyàwó rẹ̀ lóòótọ́ gbogbo àwọn rọ́bìṣà nọ́nsẹ̀nsì béèrè èèyàn ní béèrè torí èèyàn fa burú abẹ́ fa burú ni ẹ̀yìn èrò aburú ẹ jẹ́ kí n tó yàn ẹ̀yìn tó bá máa béèrè ara rẹ̀ pé ìjọ ọ̀dà

ǹjẹ́ gbàtà nàbí sọlá àṣọlá ni a gbọ́dọ̀ fi ọwọ́ ọ̀tún wa gba abẹ́ wa ń gbàtà máa tún òkúta lèyẹn wá fẹ́ fi nu abẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó tọ́ ṣé ó lè fọwọ́ ọ̀tún gbà mú nígbà tí ń fi òkúta tí ó fọwọ́ òsì mú nùnú àbó ṣe ṣe kéèyàn ti nu abẹ́ rẹ̀ yàn láì gbà mú bẹ́ẹ̀ ni ó ṣe ṣe kéèyàn nù láì gbà mú sògbà tó ti ṣe é ṣe láti nù láì gbà mú wọn fọwọ́ tún rẹ náà dì mú nítorí pé ọ̀fẹ́ nù àbẹ́yìn ò tíra rẹ̀ rí ẹ tíra rẹ̀ lónìí ẹ rí kùsù òkúta tí bá ti fọwọ́ tì mú ẹ fi nù ìtàn yẹn nù yóò sì mọ dáadáa tàbí òye wa tó bá tẹ̀lé pé ẹ lè rí nù ti yín láì jẹ́ pé ẹ dì mú tẹ bá fọwọ́ ọ̀tún gbà mú gbà tí èsì pẹ̀ ń tọ̀.

That's a move. <laughs> Allah